àwọn àfáà tí máa ń tàn yẹn jẹ. ọlọ́yẹ ló lẹ́wọ̀n àbọ̀ ẹgbẹ̀rún dání. tí wọ́n wá gbéláwà ní gbẹ̀ngbẹ̀. wọ́n ní wọ́n wá kódà ṣùgbọ́n bí ẹni ẹsẹ̀ pẹ̀tù. Ah, wọ́n wá létí omi alétí òpẹ̀. wọ́n ní wọ́n wá létí rọ ẹ máa sọ́ra abátiláwọ̀ àbá àtọ́ létí rọ. ilé ẹ̀ máa wọn. látàrí ká ṣe tí bá ní oyún oṣù kan oṣù méjì ló máa ń lò kó tó wálẹ̀ lára mi wa aleykum ń pariwo lalalala a nígbà tí wàá nu mọ́tò yìí àwa ẹ̀ náà ní tá a sì tán sí bá a ti bọ̀ láti ń gbariwo yìí kí ló dé ẹgbẹ́ wúfà mi ni. ẹ bá bí wọn. let's gẹ́gẹ́ let's gẹ́gẹ́ let's gẹ́gẹ́ gẹ́gẹ́ down kò fi yan lọ́nà oko ni tá a fún yàn ní àǹtú tó sì bímọ tá à ń parọ́ tí nana sì ń do ọ̀tọ́ tí wọ́n sì ń gbé mi ga. personal personally I go deal with you ọmọ àti táyà lẹ́ ń jà fún ah. ọmọ ya mascara sì ni ó jẹ ah. náà sì bílíà àbólò ah. ẹ wọ ẹ jẹ́ wo fìdí adé adó ẹ jẹ́ àwọn ọlọ́bí tá à lọ àti pẹ́ mi ò tí ì rí àáfà tó ń ṣe fàájì báyìí ṣé pẹ̀yìn àáfà náà máa ń ṣe fàájì. àáfà àtọ̀run ọ̀tọ̀ àáfà àtayé ọ̀tọ̀ àáfà àtayé lèmi mọ já sí ga. àmọ́ tí wàá fún yín lórúkọ wáyé àáfà oníṣúágà. òun àáfà oníṣúágà.